lè fi ṣàkàwé rẹ̀ o kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀. ọba lórí ayé ó tó bí òwe agbanilọ́kọ̀ ẹrú tápá òbí mi. ṣàfiwéra mighty Màmá ìtì máa ní Praise the Lord. Alágbára lọ́lọ́run mi o. Alagbara, ni Jésù mi. Alagbara, ni bàbá. Alágbára lọ́lọ́run wa o. Alagbara, ni Jésù wa. Ó lànà Lori, òkun pupa. Ó wó di Jẹ́ríkò lulẹ̀ ó jí òkú ọjọ́ kẹrin dìde alágbára lọ́lọ́run mi mo mọ̀ mo mọ̀ mo mọ̀ pálágbára ní Jésù ní gbogbo ọ̀nà ẹ ṣe é ní gbogbo ìgbà ẹ mà ṣe o bàbá a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹ jẹ́ ká fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹjá lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó pa wá mọ́ tó dáàbò rẹ̀ bò wá ọlọ́run tó jẹ́ ká rí ọdún yìí ọdún Christmas ní ayọ̀ àti àlàáfíà ọlọ́run tí ò jẹ́ kí ogun èṣó borí wa ọlọ́run tí ò jẹ́ kí ogun ẹ̀ṣẹ̀ ó borí wa ọlọ́run tí ò jẹ́ kí ayọ̀ wa kó di ìbànújẹ́ àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù alágbára láyé àti agbórúkọ yín ga yín lógo fún àǹfààní àti orí ọ̀fẹ́ tẹ́ fún wa tẹ́ fi dá wa sí láti rí ọdún kérésì ọdún twenty twenty one lára àti àlàáfíà adúpẹ́ fún ààbò adúpẹ́ fún ìpamọ́ adúpẹ́ fún ojú reyín tí à ń gbádùn rẹ̀ lójoojúmọ́ olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọlọ́run tí òjò kójú ó tì wá yes bí a ṣe ń képe lọ́sàn àti lóru ọlọ́run tí ò jẹ́ kí àwọn ọ̀tá ó fi àdúrà wa bú wa ipe bí wọ́n ṣe gbàdúrà tó ogun bẹ́ẹ̀ ṣe gbàdúrà tó ẹ̀jọ́ borí wa eli kapa masende kebia aikoba safo judika polia meleke pedelia basinda ilika sinfo judika polia olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun aikoba dailia basinda ilika safo judika polia àbí ọ̀gá olúwa ayanlógo olúwa gbogbo agbára tí àwọn ọ̀tá ń sà àdúgbò tó ọlọ́run ń bàjẹ́ ẹ kí agbára ọ̀tá ó borí wa gbogbo ọfà ibi tí wọ́n ta arúgbó torí pé ẹ dá padà sí wọn lórí ẹrù ibi tí wọ́n dì kalẹ̀ lórí ọmọ lórí aya lórí ẹbí àti ará wa arúgbó torí pé ẹ jẹ́ kí wọ́n gbé nǹkan wọn olúwo ṣeun olúwo ṣeun ọlọ́run tí ò dogun tì wá ọlọ́run tí a fi ìgbẹ́kẹ̀lé wa sínú rẹ̀ tó sì ń dúró tì wá ọlọ́run tó ń tì wá lẹ́yìn tí òjò kójú tì wá abíọ́gá yan lógo olúwa olúwa gbọ́ ọpẹ́ wa ẹja dúpẹ́ pẹ̀lú ìtara olúwa gba ẹ̀yìn wa olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣe malikapa àìkọ́ badalikapa sídìkàpọ́lìà eyeliakapa sídìkàpọ́lìgà sàfọ́jìdìà oluwa gbọ ọpẹ́ wa ẹja dúpẹ́ pẹ̀lú ìtara oluwa gba ẹ̀yìn wa ọlọ́run tí òjá ti dòkú ah olorun tí òjá ti dòkú yes olorun tí òjá ti deni gbàgbé olorun tí òjé kí ilẹ kó ga jù wá lọ ah oluwo mà ṣe oluwo ma ṣe olúwo mà ṣe olúwo mà ṣe olúwo mà ṣe lórí ọmọ adúpẹ́ lórí aya adúpẹ́ lórí ẹbí àti ará wa abíọ́gà ìyànlógo fún ọwọ́ agbára yín tẹ́ fi dì wá mú tẹ́ ẹ̀ jẹ́ kójú ó tì wá olúwa gbọ́ pẹ́ wa olúwa gba ẹ̀yìn wa agbẹ́tọ̀ọ́ pé ẹ̀ jẹ́ kí àwọn ọ̀tá ẹ̀ jẹ́ kí wọ́n rí ẹ̀yìn wa ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n pète ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n halẹ̀ àdúgbò tó ní pẹ́ dì wá mú ẹ̀ jẹ́ kí ìjì ọ̀tá ó gbá wa lọ ẹ jẹ́ kí ìjà àìsàn gbá wa lọ ẹ jẹ́ kí ìjà accident ó gbá wa lọ ah ọlọ́run ò ṣe o bí ọdún ìtẹ̀lẹ̀ tó adúlẹ̀ torí pé ẹ̀jọ́ lè mọ́ wa àìlìyà kàpáìlì kàpàsífò jírí kàpọ́lìyà ẹlẹ́mẹ̀kẹ̀tẹ́lìyà kàpàsílìyà ah olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun èmi balẹ̀gbẹ̀rún àwọn fún yín olùgbàlà ògo ọlọ́run ọba mi ìfẹ́ àti ìlera jésù tó ṣẹ́rù wá dáyọ̀ tó mú banújẹ́ tán orí ni létí ẹlẹ́ṣẹ̀ ìyè àti ìlera olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun bí a bá ní ẹgbẹ̀rún ahọ́n kò mà tó láti yìn olúwa gbọ́ pẹ́ wa olúwa gbàdúrà fún àwọn ìpèsè ẹlọ́run sì ń pèsè fún wa agbátọrọ pé ẹ̀já tọrọ jẹ yes ẹ jẹ́ kógun èso borí wa ah olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa agbátọrọ pé ẹlọ́run ń tọ́jú wa ẹ̀ ń tọ́jú ìdílé wa ẹ̀ ń tọ́jú ọmọ wa ẹ̀ ń tọ́jú aya wa ẹ̀ ń tọ́jú ẹnìkọ̀ọ̀kan wa ah olúwa mà ṣe olúwa gbọ́ ọpẹ́ wa adúgbò fún àwọn ìbùkún yín èyí tí a gbádùn nínú ọdún yìí yes ẹ bùkún wa lọ́pọ̀lọpọ̀ ah olúwa ṣe fún ọ̀pọ̀ ìbùkún ìbùkún ti owó ni ṣé ìbùkún ti àlàáfíà ni ṣé ìbùkún ìfọ̀kànbalẹ̀ ni ìbùkún pé à ń lọ rí a sì ń bọ̀ re olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ah olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun agbẹ́tọ́rọ́gbà ẹ̀jẹ̀ kí àlàáfíà kó wọ́n wa nínú ọdún yìí olúwa gbọ́ ọpẹ́ wa jésù kristi olúwa wá a olúwa mà ṣe o a olúwa mà ṣe o a olúwa mà ṣe o a olúwa mà ṣe o ògo àtọ́lá ló yẹ ọ́ ó yẹ ẹja kọrin ha olúwẹ̀ mà ṣe o óyá óyá ha olúwẹ̀ mà ṣe o ha olúwẹ̀ mà ṣe o ha olúwẹ̀ mà ṣe o ha olúwẹ̀ mà ṣe o bàbá wa ògo àtọ́lá ló yẹ ọ́ ha ẹ mà ṣe o a ọlọ́run ẹ mà ṣe o a ọlọ́run ẹ mà ṣe o bàbá wa a olúwa ẹ mà ṣe o a olúwa ẹ mà ṣe o bàbá wa ògo àtọ́lá ló yẹ ọ́ a olúwẹ̀ mà ṣe o ẹja kọrin a olúwẹ̀ mà ṣe o bàbá wa a olúwẹ̀ mà ṣe o lórí ọmọ ẹ mà ṣe o lórí aya ẹ mà ṣe o lórí ọkọ ẹ mà ṣe o lórí ẹbí wa ẹ mà ṣe o ògùn àtọ́lá ló yẹ ọ́ olúwẹ̀ mà ṣe o amen. ẹ já lọ síwájú ọlọ́run ká lọ tọ ọ̀dà níjẹ̀ṣẹ̀ a ó bẹ̀ lọ́rùn pé kó dáríjì wá kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ pé tó bá ní gbogbo ọ̀nà tá a ti kùnà kí jésù kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ kó jẹ́ ká rí àánú gbà níwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tá a fi gbàdúrà lálẹ́ yìí ẹja béèrè fún àánú pé olúwa jẹ́ kí n rá àánú gbà olúwa fi àánú gbọ́ tèmi ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù yes ọlọ́run alágbára olúwa jẹ́ ká rí àánú gbà yes ọlọ́run tó pọ̀ láàánú the merciful God jára ànúgbà járe ànúgbà fàánú gbọ́ tiwọ́ olúwa ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ká rí ànúgbà tó bá ní ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tí ò ní jẹ́ ká dùn àwọn gbà olúwa jọ dáríjì wá olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wa ya jésù kristi olúwa wa àwọn gbàdúrà sọ fọ́nà pé olúwa mo ti dé lálẹ́ yìí gbogbo ogun tí mo rù wọ́n ló péjọpọ̀ àdúrà yìí olúwa bá mi ṣọwọ́lẹ̀ yes àwọn máa tẹnu mọ́ àdúrà yẹn olúwa gbogbo ogun ayé mi olúwa fi iná sún dànù yes gbogbo ogun tó fẹ́ tó fẹ́ bá mi ré kọjá sínú ọdún twenty twenty two olúwa dáná sun wá má jẹ́ kí ogun ṣẹ́kùn nú ayé mi máa jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo ogun ayé wa gbogbo ogun ni ó bá mi ṣẹ́ o má máa ṣẹ́ kan kú o gbogbo ogun ni ó bá mi ṣẹ́ olúwa bá dáná sun ogun ayé wa gbogbo ogun tó ń jà wá ogun èṣù ogun ẹ̀ṣẹ̀ gbogbo ogun ojú oorun gbogbo ogun àlákàlà gbogbo ogun lórí ọmọ olúwa ṣẹwọlẹ olúwa dáná sogun ayé wa ogun ayé wa jó gbiná sọnù olúwa finá sogun ayé wa olúwa finá sogun ayé wa olúwa finá sogun ayé wa olúwa finá sogun ayé wa àìkọ́ bàdà líkà pàṣẹfọ jírìkà pọ́lìà àwọn agi àwọn adití ogun àwọn ogun tó le bí òkúta olúwa fọ́ wọn dànù lálẹ́ yìí bàbá jésù jọ olúwa dé kí iná jó ogun ayé wa run olúwa fi iná jó ogun ayé mi rú olúwa iná iná mi mọ́ olúwa fi jó ogun ayé ẹnìkọ̀ọ̀kan wa rú jésù kristi olúwa wa agbàdúrà sọ fọlọ pé olúwa gbogbo àwọn ẹ̀mí tó ń fogun jà mí olúwa gbé wọn dè lálẹ́ kó dáná sun wọn àwọn ẹ̀mí òkùnkùn tó ń fogun jà ayé mi tó ń fogun jà iṣẹ́ mi olúwa fi wọn sínú ìdè kó dáná sun wọn ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù yes gbogbo ẹ̀mí tó ń fogun jà wá olúwa bá yín wí ah lórúkọ jésù ẹ gbọ́fà mayalikapa ailikapa sidikapolia baba jésù olúwa fìdè dè wọ́n baba jésù gbọ́wọ́n dè àwọn ẹ̀mí tó ń yọ wá lẹ́nu bí alátojú oorun bí alátojú àlá ni àwọn ẹ̀mí òkùnkùn tó ń fogun jà wá àwọn ẹ̀mí òkùnkùn tó ń fogun jà iṣẹ́ wa baba jésù táwọn lọ́fà olúwa gbé wọn dè olúwa mú wọn sọ olúwa fúnná sún wọn dànù eyeli agaba masundi kapa aikoba sakajiri kapolia gbogbo ẹ̀yin ẹ̀dẹ́kẹ̀dá lórúkọ jésù ẹ máa gbọ́fà yes ẹ̀yin ẹ̀mí òkùnkùn láyìíká àti àyídà níbi tá à ń gbé níbi tá a ti ń ṣiṣẹ́ lórúkọ jésù ẹ gbọ́fà yes olúwa dáná sun wá àwọn ẹ̀mí tó ń fogun jà wá àwọn ẹ̀mí amúnijìyà àwọn ẹ̀mí amúnisìn bíi ẹrú olúwa bá yín wí lórúkọ jésù ẹgbọ́fà yàlẹ́kẹ́ pẹ̀dẹ́líà basidia agbẹ̀yìndè àfi ìdèdè yín lórúkọ jésù olúwa dáná sun wá bàbá jésù tán lọ́fà olúwa fà wọ́n ya gbogbo ìjọba òkùnkùn tó ń yọ wọ́n lẹ́nu olúwa fina tuka fina tuka fina tuka bàbá jésù jọ fina tuka àìlìyà kàpá àìlìyà bá sàfà jírí kàpọ́lìyà olúwa dáná sun ogun ayé wa àwọn ẹ̀mí tó ń fogun jà wá àwọn ẹ̀mí tó ń bẹ nídìí ọ̀rọ̀ ayé wa àwọn ẹ̀mí tó ń bẹ nídìí ogun ayé wa olúwa jẹ́ gbọ́fà olúwa lù wọ́n pa ẹ̀mí mọ́ lù wọ́n pa olúwa dáná sun wá jésù kristi olúwa wa yes jésù olúwa wa ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo agbára kágbára tí àwọn ọ̀tá ń sà sí mi olúwa bàjẹ́ yes olúwa jọ̀ọ́ bàjẹ́ ẹ má jẹ́ kí n tàn yín wọ́n sagbára o ṣùgbọ́n àwọn tó bá sagbára kágbára ah, àwọn náà ni wọ́n gbẹ́rù ìbànújẹ́ wọn o yes àwọn àwọn ẹlẹ́mìí òkùnkùn àwọn tó lọ gbàgbára jẹ́ àwọn tó lọ gbàgbára fà àwọn tó àwọn tó ń tafa ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo agbára kágbára táwọn ọ̀tá ń sà sí mi ah olúwa jọ̀ọ́ bàjẹ́ yes gbogbo gbogbo iṣẹ́ kíṣẹ́ tí wọ́n ń pe orúkọ mi sí gbogbo iṣẹ́ awo gbogbo iṣẹ́ àfà gbogbo iṣẹ́ kíṣẹ́ tí wọ́n ń pe orúkọ mi sí gbogbo àbẹ́lódì tí wọ́n ń tàn lórí orúkọ mi olúwàjọ́ bínà olúwa agbára àtàdòkú lórí ayé mi ẹ jẹ́ lórúkọ jésù yes olúwa bàjẹ́ makunda likapa sirikapa gbogbo agbára òkùnkùn lórúkọ jésù ẹ máa dòkú yes yes olúwàjọ́ dòkú gbogbo agbára tí àwọn ọ̀tá ń sà olúwàjọ́ bàjẹ́ olúwa bàjẹ́ agbára kágbára èyí tí wọ́n pe orúkọ wa sí. Si gbogbo ìwékíwé tí wọ́n lọ ń kà lórí orúkọ wa olúwàjọ́ fàyà olúwàjọ́ bínà mayakunda leke pedelia basilica polia ẹ̀mí máa jà fún wa olúwa jà fún wa ẹ̀mí máa jà fún wa olúwa jà fún wa ẹ̀mí máa jà fún wa olúwa jà ah, ẹja gbà á olúwa jà fún ìdílé mi olúwa jà fún ọmọ mi olúwa jà fún aya mi olúwa jà lórí iṣẹ́ mi jà lórí iṣẹ́ ìránṣẹ́ mi gan olúwa jà olúwa jà kàpáìlìà kàpàsúlìà olúwa jà fún wa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa tó bá ní gbogbo agbára kágbára gbogbo àṣàsí àti àránsí ètò àwọn ènìyàn kà ń rán sí wa olúwa dá padà olúwa dá padà dá ibi padà ẹ̀mí máa ń rọ ibi padà èlí kàpá àìkọ́bá sinfo jìdíkà pọ́líkà sídìá gbogbo agbára ewé agbára egbò agbára tírà agbára àṣàsí agbára àránsí olúwa bàjẹ́ yes gbogbo gbogbo agbára kágbára tí wọ́n fi ń pe orúkọ wa níbi pẹ́pẹ́ òkùnkùn olúwa jọ gbiná sọnù jésù kristi olúwa wa jésù olúwa ẹja gbàdúrà ẹja sọ fọlọ bolúwa tó bá dé gbogbo ibi pẹpẹ kùkùn tí wọn mórúkọ mi lọ fún iṣẹ́kíṣẹ́ olúwa olúwa finá túká <laughs> olúwa jó gbiná sọnà olúwa fàyà ẹja gbàdúrà lórúkọ jésù yes gbogbo pẹpẹ òkùnkùn gbogbo pẹpẹ àwọn àjẹ́ gbogbo àwọn pẹpẹ àwọn wòlíì dúdú àwọn wòlíì dúdú àwọn àlùfáà dúdú gbogbo ibi pẹpẹ tó ń mórúkọ wa lọ olúwa finá túká ẹja gbàdúrà yẹn olúwa pẹpẹ náà olúwa jó fàyà olúwa gbogbo pẹpẹ àwọn àjẹ́ olúwa fàyà gbogbo ibi tí wọ́n ti lọ ń gbàgbára nítorí wa olúwa jó gbiná mayakunda ibi tí wọ́n ti lọ ń ṣèpàdé olúwa finá tú wọn ká eleke pedelia basidia yalagabadalika aikobaskapa jirika palia ah torí pé ìwọ ni ìgbẹ́kẹ̀lé wa a ò lóhun kóhun tí a bí kò ṣe bí kò ṣẹ̀yìn bàbá jésù tó bá ní gbogbo pẹpẹ òkùnkùn tán mórúkọ wa lọ gbogbo pẹpẹ òkùnkùn tán mórúkọ ìdílé wa lọ fún iṣẹ́kíṣẹ́ lórúkọ jésù olúwa fúnná túká olúwa fàyà olúwa gbogbo pẹpẹ àwọn àjẹ́ olúwa fàyà olúwa fàyà olúwa fàyà jésù fàyà olúwa jọ gbiná sọnù olúwa fúnná rún dànù yes olúwa fúnná rún dànù ayélujára sẹfọ jírika pọlìà pẹpẹ gbogbo pẹpẹ òkùnkùn olúwa jọ fàyà ẹ̀mí mẹ́jọ fàyà olúwa dáná sun jésù kristi olúwa wa ẹja gbọ́ lórí wa agbàdúrà olúwa gbogbo ètekéte orí mi olúwa yí dànù ètekéte orí mi ètekéte orí àwọn ọmọ mi ètekéte orí ọkọ orí aya olúwa yí dànù nípa gbẹrẹ jẹ jésù ẹjẹ gbàdúrà lórúkọ jésù orúkọ jésù olúwa yí dànù gbogbo ètekéte a ah, lórí ọmọ lórí aya olúwa yí dànù ẹjẹ jésù kó rè bí dànù ẹja mọ fi orí wa bá a ṣe ń gbàdúrà yẹn olúwa rẹ́ ibi dànù lórí mi olúwa lórí ọkọ lórí aya olúwa rẹ́ ibi dànù àyíkọ́ badalika sepo jirika polia tó bá ní gbogbo máa jẹ̀mú ibi lórí mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ gbogbo máa jẹ̀mú ọ̀tá lórí ayé wa ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó sọ́dà sẹ́n olúwa rẹ́ ibi dànù olúwa yí ibi dànù malikapa àyíkọ́ badiaba sepo jidia olúwa rẹ́ ibi dànù olúwa yí ibi dànù jésù kristi olúwa wá jésù olúwa wá ẹja gbàdúrà yìí ẹja sọ fọlọ pé olúwa gbogbo ọfà ìbànújẹ́ olúwa dá padà síbi tó ti wá gbogbo ọfà ìbànújẹ́ ìtàwọn ọ̀tá ń ta wá olúwa dá padà ọfà ogun olúwa dá padà ẹja gbàdúrà lórúkọ jésù yes olúwa dá ọfà padà ọfà kọ́ bá ọlọ́fà Kogun kó padà tó lógun lọ kógun kó padà tó lógun lọ iye ni mo yàn mi ò yan kú o kógun tó kó padà tó lógun lọ gbogbo ọfà ibi gbogbo ọfà ogun gbogbo ọfà gbogbo ẹ̀yàn ọfà ìsàn àìlì àkàpà àìlìkàs ẹ gbọ́rọ̀ olúwa lórúkọ jésù ẹ padà síbi tẹ́ ẹ ti wá olúwa rọ̀ padà olúwa dá padà rọ̀ padà jésù rọ̀ padà jésù olúwa rọ̀ ọfà ibi padà. elekepedeliaba aikoba sapajidika polia orí ọmọ wo ò ní gbọ́bọ̀dẹ̀ ẹ̀dá ọmọ wo orí aya ò ní gbogbo ọfà ìbànújẹ́ táwọn ọ̀tá ń ta olúwa dá padà ẹrù ibi tí wọ́n dì kalẹ̀ ẹni tó dì olúwa jọ gbé yes olúwa jọ gbé olúwa jọ gbé àwọn àjẹ́ jẹ́ ká máa gbẹ́rù ìbànújẹ́ wọn ó ti rí bẹ́ẹ̀ o jésù kristi olúwa wá a gbàdúrà olúwa tàn mọ́lẹ̀ sínú ayé mi olúwa lé òkùnkùn jáde kó òun ayé mi olúwa lé òkùnkùn jáde kó òun ìdílé mi olúwa tànmọ́lẹ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa tànmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tó borí òkùnkùn ah olúwa tàn yes ẹ jẹ́ gbà olúwa tànmọ́lẹ̀ yí mi ká olúwa tàn mọ́lẹ̀ ìmọ́lẹ̀ tí ó tú àṣírí àwọn ẹlẹ́mìí òkùnkùn olúwa tàn sínú ayé mi àìlíà mayakonda bẹ́ẹ̀dìà elémekese ekepede eliakasidìà bàbá jésù tàn olúwa tàn mọ́lẹ̀ sínú ayé wa sínú ìrìn àjò wa olúwa tàn mọ́lẹ̀ ẹ̀mí mọ́ tàn mọ́lẹ̀ rẹ fi mọ́lẹ̀ rẹ bá wa rìn olúwa gbogbo iṣẹ́ òkùnkùn olúwa bàjẹ́ gbogbo iṣẹ́ òkùnkùn lórí ọmọ lórí aya olúwa bàjẹ́ tó bá ní gbogbo ibikíbi tí òkùnkùn bá farapamọ́ sí olúwa olúwa tú àṣírí òkùnkùn gbogbo agbára àwọn ẹlẹ́mìí òkùnkùn olúwa finá tú wọn ká jésù kristi olúwa wá àwùgbàdua sọ fọlọ pé olúwa gbogbo eré mi tó kù ní ọdún yìí tó kù ní oṣù yìí olúwa kò lé mi lọ́wọ́ nú àdúrà tá a lẹ́yìn ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo eré wa gbogbo àǹfààní wa gbogbo àwọn àwọn àwọn iṣẹ́ iṣẹ́ ìyanu wa tó kù ní oṣù yìí tó kù ní ọdún olúwa kò lé wa lọ́wọ́ yes olúwa gbára èmi fún mi ọ bàbá mọ́mọ́ jẹ́ ń ṣàṣetì olúwa gbẹ̀tọ́ mi fún mi olúwa gbára èmi fún mi olúwa àwọn ẹ̀tọ́ mi àwọn eré mi olúwa gbà á olúwa gbà á olúwa kó lé mi lọ́wọ́ masidia kapalia gaseto jidi kapolia yes ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ká jẹ́ ká jẹ́ ká fi orírú ìbùkún lọlé ah bàbá jésù mọ́mọ̀já ṣàṣetì àwọn ẹ̀tọ́ wa àwọn eré ayọ̀ wa tó kù ní ọdún yìí olúwa kó fún wa olúwa gbà fún wa olúwa gbà fún wa tó bá ní alágbára òkùnkùn tó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ wa olúwa fi náà jésù kristi olúwa wa agbèrè fún agbára. pé olúwa wá ró mi lágbára ẹ̀mí máa ń wọnú mi lọ olúwa sọ mí di iná sọ mí di iná sọ mí di ẹ̀rù jẹ̀jẹ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù a bèrè fún iná agbára olúwa dáná agbára sínú ayé wa dáná agbára rẹ ò sínú ayé mi dáná agbára rẹ ò sínú ayé mi ọlọ́run ẹ̀mí mímọ́ ò dáná agbára olúwa dáná agbára dá iná agbára sínú ayé wa dá iná agbára ghana agbára ẹja béèrè ẹja béèrè fún iná ẹ̀mí mímọ́ yes olórí àdúrà wa nìyẹn olúwa wọ̀ mí lágbára ẹ̀mí mọ́ mi sí mi olúwa àwọn ọmọ mi olúwa fúnná ró wọn lágbára fúnná ró ìyàwó mi lágbára olúwa orúkọ mi olúwa sọ di iná sọ mí di iná àyílíà kàpá àyílíà sanfọ jíde olúwa sọ mí di iná mẹ́lìá kàpàsídìà ẹnì kankan wá fúnná ẹ̀mí mọ́ gbúwa wọ̀ olúwa olúwa sọ wá di kò ṣeé mú fún ọ̀tá olúwa mọ́ dínà yíwa ká olúwa mọ́dí àbò yí wa ká agbára iná jọ wọnú wa lọ agbára ẹ̀mí mọ́ jọ kúnnú wa agbára tó borí ẹ̀ṣẹ̀ agbára tó borí àwọn ayé agbára tó borí àwọn ẹlẹ́mìí òkùnkùn olúwa gbé ọ̀ wá já sọdún ayọ̀ adúgbò tó dúpẹ́ ti gbọ́ tiwa o jésù kristi olúwa wá ẹja gbàdúrà yìí ká sọ fọlọ olúwa jẹ́ kí ayọ̀ mi ó pọ̀ sí i nínú ọdún kérésìmesì tí à ń ṣe lọ́wọ́ yìí olúwa olúwa bùkún ayọ̀ mi olúwa sọ ayọ̀ mi di púpọ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ẹnì kọ̀ọ̀kan wa olúwa sọ ayọ̀ wa di púpọ̀ ayọ̀ mọ̀jọ́ dòbu yes olúwa má jẹ́ kí ọ̀tá ó ba ayọ̀ mi jẹ́ máa lé kepedelia nínú àjọ̀dún kérésì tí a tún ṣe olúwa fìyanu bá ayé wa wò ayọ̀ wa jó pọ̀ sí olúwa fi ayọ̀ ìgbàlà kúnná kan wa ah, a dúpẹ́ o torí pé ti gbọ́ tiwa o. Ah, adúgbò torí pé ẹ ti ṣe o Ah, ògo yìí orúkọ yín baba. Baba jésù ó mà ṣe torí pé ẹ tún fi ìyanu bẹ̀rẹ̀ àwò lálẹ́ yìí jésù kristi olúwa wa. made a way. You made a way for when all hope was lost. Oh yes, you made a way. you made a way. rárá rárá rárá rárá rárá,